الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tó jẹ́ pé òun ló dá gbogbo nǹkan pátápátá ọba yìí ó pín kádàrá gbogbo nǹkan kọ̀ọ̀kan fún wasalaatu wasalaamu alaaman ba'atha allahu bashiran wa nadhira kìkì Ọlọ́run àti ọlọ Ọlọ́run ẹni tí Ọlọ́run ọba gbé dìde máa kìlọ̀ fún wa lérí àwọn iṣẹ́ tí ọ̀dà ká má bàa wọná kó sì máa fún wa nírò àlìjánná lérí àwọn iṣẹ́ tó dáa tá ń ṣe wa ala alihi wa sahabatihi ajma'in ìkẹ́ ọlọ́run kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ ikhwatal iman èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa èyí tí a gbé yẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ní alqadar alqadar wa ma adraka mal kádàrá kádàrá wa kádàrà gbogbo ntọ́lọ́n dá kí la ń pè ní kádàrà tí a máa ń dàpè ní èbùbù a máa ń pè ní àyànmọ́ a máa ń pè ní àkọọ́lẹ̀ alikọ́dàr ẹ̀rí kádàrà tá a wí huwa ma qaddara Allahu subhanahu min umuri khaliqihi fi ilmi òun náà ni ntọ́lọ́wọ́n bá ti ṣe létò fún gbogbo ntọ́dá tó ti ṣáwájú nínú ọmọ rẹ̀ ìpín tí mo dá yìí ntí ó ṣe é ni ntí ó máa ṣe ni ntí ó ṣẹlẹ̀ sí ni wọ̀sàyà kàúlà màhàlà ẹ̀yọ́ màyà mi ẹ̀jẹ̀ lọ lè gbàgbọ́ pé ọlọ́run tó dá wa ó dá wa ó dá kádàrá wa mọ́ wa ni tí kálukú ọ̀wá jọra wọn kádàrá yóò wá ṣẹlẹ̀ kò sí nǹkan kan tí ó di lọ́wọ́ tí òfin ní ṣẹlẹ̀ min khayrin wa shar ó lè jẹ́ kádàrá dáadáa ó sì lè jẹ́ kádàrá burú alimahu qabla an ẹjẹ́ alọ́lẹ̀ yìí máa pé kádàrá wa ọlọ́wọ́n bá ní màsí kó tó ṣẹlẹ̀ wa katabahu fi lawhil mahfuz ọlọ́wọ́n bá tún wá kọ́ kalẹ̀ sínú wàhálà tá a sọ tí nǹkan kan yìí débẹ̀ tí yóò yí padà tá pè ní lawhil mahfuz kìí ṣe pé torí kọ́ gbàgbé ọkọ̀ ọ̀lẹ̀ kó lè bá fi dá wa lójú ni pé àkọọ́lẹ̀ ò ní yí padà o wa sha'ahu an yaqa' tó bá sì fẹ́ kó ṣẹlẹ̀ kò sẹ́nìkan tí ó di lọ́wọ́ tí òfin ní ṣẹlẹ̀ wa khalaqal qadara wal maqdura alayhi gbogbo àwọn ẹ̀dá pátá ọlọ́run ló dá wa kádàrá wa ọlọ́run ló dá òun náà al-qadar kádàrá tá a wá yìí méjì ni kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí méjèèjì ò ní ṣẹlẹ̀ sí kádàrá èyí tí máa ń dùn nínú tí máa ń pani lẹ́rìn tí máa ń mára àti kádàrá tí máa ba nínú jẹ́ tí ma bomi lójú èèyàn tí ma nini la tí ma ń kónira bá ní tí ma ń jára yẹn ọ̀rọ̀ wẹ̀sì tí ma ń kó ìbànújẹ́ wá méjèèjì ní à ń pè ń kádàrà kò sẹ́nìkan tí ń bẹ nílé ayé tí ò ní máa lo méjèèjì ọlọ́run bá ti là nu kuranu bada a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní fa inna ma'al usri yusra. bẹ́ẹ̀ bá ti rí ìbànújẹ́ ìdẹ̀kùn ń bọ̀ lẹ́yìn ẹ̀ ni inna ma'ala usri yusra tẹ́ bá ti rí ìdẹ̀kùn ẹ̀ máa retí ìbànújẹ́ shara ayẹlẹ́ karùn-ún àtẹlẹ́ kẹfà wa méjèèjì papọ̀ ni bọ́ bá ti rí kan ìtọ́jà fẹ́ mọ̀rọ̀ kádàrá wá nínú ètò yìí òun náà ni pé ayé tá ń lò lénìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń yàyọ̀ pọ̀ra lérí kádàrá dáadáa tọ́lọ́wọ́n bá ní kó ṣẹlẹ̀ sí wọn àyọ̀pọ̀ra yìí lọ́padà wá fa kádàrá bú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lénìí lérí àwọn àdánwò tá a gbé fún wọn kádàrá tọ́lọ́wọ́n ní kó ṣẹlẹ̀ sí wọn tí yóò da tí yóò dùn mọ́ wọn wọn banújẹ́ kọjá àlà wọn wá ń gbégbé ṣe ayé pákánleke wọn mọ̀ pé lẹ́yìn ìgbà tí wọn bá ti sunkún kán rẹ́rìn lóko wọn bí àfa wa alimami ahmed ibn hanbal wọ́n béèrè lọ́wọ́ wọn nípa qadar wọ́n ní kí ni jẹ́ qadara sheikh ní alqadaru qudratullahi ala al-ibad qadara òun náà ní agbára tọ́lọ́wọ́n bá nílé rí gbogbo ń tọ́da tọ́jẹ́ pé àlè yìí àlè bò kúrò lábẹ́ agbára yẹn agbára yẹn dè wá mọ́lẹ̀ yóò máa darí wa al-adilla ẹ̀yọ́ màyà mi àwọn ẹ̀rí lérí pé qadara ń bẹ ọ wà nù alukur'an ọlọ́wọ́n bá ń sọ pé inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́wọ́n bá ní gbogbo nǹkan pátá àwa la dá a sì dá adákàdára rẹ̀ máa ní ntí ó ṣẹlẹ̀ sí ntí ó ṣe àti ntí ó ṣe é Suratul Qamar aya forty nine níta ń gbọ́ yé ń òun náà ni pé bọ́lọ́hún ṣe dá wa bẹ́ẹ̀ náà ló dá kádàrá wa ọlọ́run tó sọnù aya mi ọlọ́run bá ní ma asaba min musiba ọlọ́run bá ní àdánwò kan ò ní jálùyàn ilá bi idinilá àfikọ́lọ́run ọbọ̀ mọ̀ sí àfikọ́lọ́run yọ̀ǹda kó ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run wa man yu'min billah ẹni bá wá ṣe sùúrù fọlọ́n tó nígbàgbọ́ sọlọ́n yahadi kalba ọlọ́run ọba lòun fi lọ́kàn balẹ̀ wallahu bi kulli shay'in alim ọlọ́run ọba ní kò sí nǹkan kan tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ ayé tẹ́mi ọlọ́run mọ̀ sí suratu tagabun ayẹlẹ́ kọkànlá níta ń gbọ́ yé ń bẹ̀ ni pé gbogbo ń tọ́ba bá ọ ti ń pa ọ́ lẹ́kún nínú ayé rẹ̀ kò sí lọ́wọ́ ẹnìkan Allah ló kọ ọ́ mọ níjọ́ tó ti dá ọ Allah ló kó tó dá ọ. al-imanu bil ìnígbàgbọ́ pẹ̀lú kádàrá yìí rúkìnnùn rọ̀kìnnùn min arkanil iman erigun kan ni tó ní agbára nínú àwọn erigun ìgbàgbọ́ Jibril aleyhi salatu wa salam ó wá wa Muhammad sallallahu ó wá ń bè lọ́wọ́ ànábì pé akhbirni anil iman rí ànábì fún mi nírò nípa ìgbàgbọ́ ìpè kí n là ń pè ní gbàgbọ́ gan ànábì ní an tu'mina billah ọgbà Allah gbọ́ ni wa malaikatihi ọgbà màláìka gbọ́ wa kutubihi ọgbà tírà Ọlọ́run gbọ́ wa rusulihi ó sì gba àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ wal yawmil akhir ó sì wá gba ọjọ́ àlìkèyàmọ̀ gbọ́ pé ń bọ̀ wa tu'mina bil qadari ọ wàá gba kádàrá gbọ́ àkọọ́lẹ̀ àyànmọ́ èbùbù ọ gbà gbọ́ xayiri yìí èyí tí ń pani lẹ́rìn ibẹ̀ ọ gbà pé ọlọ́run ló ní kọ́ wá ẹnìkan kọ́ pa ọ́ lẹ́rìn ọlọ́run ló pa ọ́ lẹ́rìn ẹnìkan kó fún ọ lóore ọlọ́run ló fún ọ lóore wọ̀ṣárì yìí ó sì gba kádàrá èyí tó bà ọ́nú jẹ́ wá tó gbomi lójú ẹ ẹnìkan kó fi ṣe ọ́ ẹnìkan kó fi kàn ọ́ ọlọ́run ọba ló fi kàn án torí ọlọ́run ọba ti kọ́ pé yọ̀ wà nù kádàrá rẹ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ náà nù kò sì ní ṣaláì ṣẹlẹ̀ kò sí nǹkan tó ní ó ṣẹlẹ̀ ọlọ́run ọba ló ní ó ṣẹlẹ̀ sínú ayé rẹ̀ fíkẹ́ òdẹ́lẹ̀ àgbọ̀ èwo là ń gbọ́ lábẹ́ hadithi òun náà ni pé èèyàn ò lè jólúgbàgbọ́ òdodo ó dìgbà tó wọn gba kádàrá gbọ́ ọ wàá gbàgbọ́ pé èyí tí ń ṣẹlẹ̀ sí ọ nínú ayé rẹ ní dáadáa ọlọ́run ló ọmọ èyí tí ń ṣẹlẹ̀ sí ọ láburú ọlọ́run ló ọmọ tó bá ti wá gbàgbọ́ báyìí ẹ̀mí rẹ̀ wá balẹ̀ ó máa wá dúpẹ́ lérè yìí tó dáa ó ṣe sùúrù ó máa pè ọlọ́run lérè yìí tó kù dẹ̀ káàtó ẹ̀rí kádàrá tá a wá ń wí jama ìnígbàgbọ́ nínú kádàrá tá a ń wí a nígbàgbọ́ lérí àwọn ìpele ìgbàgbọ́ kádàrá alákọ̀ọ́kọ́ ń bẹ al a lọ lè mà antumina bi anna Allaha alimun bi kulli shay ọ gbàgbọ́ pé gbogbo ń tó ṣẹlẹ̀ sí ọ nínú kádàrá rẹ nínú àyànmọ́ rẹ nínú ń tó ṣẹlẹ̀ sí ọ nílé ayé rẹ nínú ayé ọ gbàgbọ́ pé ọlọ́run ọba ó nímọ̀ ọ mọ gbogbo nǹkan lódìídì ó sì mọ̀ nífọ̀síwẹ́wẹ́ kò sí nǹkan kan tó kéré bó ṣe kó kéré tó tọ́lọ́run ò nímọ̀ sí tí bá dájúdájú Allah kọ̀dí àhàtọ́ bíi kulli shay'in ilma gbogbo nǹkan pátá lọ́mọ̀ kò sí nǹkan kan tọ́lọ́wọ́n bá wọn mọ̀ suratu talaq aya lẹ́ẹ̀kejìlá fíkìhù délé àgbọ́yé tá à ń gbọ́yé lábẹ́ àwọn ẹ̀rí yìí ni pé gbogbo ǹ bá ṣẹlẹ̀ sí ọ nínú ayé rẹ kọ́kọ́ di ọ́ dá ọ lójú pé ọlọ́run ní mà nípa ẹ̀ ìmọ̀ ọlọ́run ọba wà pẹ̀lú ẹ̀ kò ṣẹlẹ̀ lẹ́yìn ìmọ̀ ọlọ́run ìpele ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpele ìgbàgbọ́ kádàrá alikitaaba ó ní imáni ipe nítòsọlẹ̀ sí ọ yìí ó ti wà nínú ìwé àkọọ́lẹ̀ títí ẹ̀ kálukú ló ní ìwé àkọọ́lẹ̀ títí ẹ̀ wọ́n wá kó gbogbo ẹ̀jọ́ sínú lahul mahfuz allahul mahfuz yìí òun náà ni wàhálà ńlá tó tóbi léyìí tó jẹ́ pé kọjọ wàhálà ti wà o ibẹ̀ ni wọ́n kọ kádàrá gbogbo ntọ́lọ́ndásí ọ wàá gbàgbọ́ pé ní wọ́n kọ fún ọ nínú kádàrá rẹ̀ nínú lahul mahfuz yẹn òun náà ni ó ṣẹlẹ̀ kò sí tó ní ó má ṣẹlẹ̀ torí wọ́n ti kọ́lẹ̀ síbẹ̀ ọlọ́run ọba kọ́ síbẹ̀ kì í ṣe torí kó lè má bàa gbàgbé ọlọ́run jẹ́ kó rinlẹ̀ fún wa ipe lẹ́yìn ìgbà tóun ti mọ̀ ọ́n ipe yóò ṣẹlẹ̀ òun tó wá kọ́lẹ̀ ipe kọ́ máa wà lákọ́lẹ̀ àkọ́lẹ̀ òun sì ní yí padà títí táyọ̀ fi parẹ́ ọlọ́mọṣẹ́ ìṣàánú ọlọ́run bá ti kọ kárí ara gbogbo ntọ́lọ̀ ń dá ntí ó ṣẹlẹ̀ sí ntí ó ṣe àti ntí ó ṣe é ọlọ́run ti kọ kalẹ̀ fifty thousand years kọ́lọ́run tó dá sámà tilẹ̀ ẹ̀yọ́ miami wọ́n ti kọ́ síbẹ̀ ó gbàgbọ́ pé gbogbo ti ń ṣẹlẹ̀ sí ọ nílé ayé ó ti wà nínú àkọọ́lẹ̀ rẹ̀ ọlọ́run bá sọ alukur'an ọlọ́run bá ní ma farratna fil kitabi min shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tó ṣẹ́kù nínú ti ń bẹ́ńlẹ̀ ayé tá à kọ kádàrá rẹ̀ sínú lawhil mahfuz alikitab lawhil mahfuz ni wọ́n ń pè ọlọ́run sọ nínú alukur'an ọlọ́run bá ní ma farratna fil kitabi min shay ọlọ́run bá ní kò sí nǹkan kan tó ṣẹ́kù nínú ta dá tá à kọ kádàrá rẹ̀ sínú lawhil mahfuz alikitab suratul an'am aya thirty eight ọlọ́run tó ń aya mi ọlọ́run bá ní alamu anna Allaha sẹ́ẹ̀ mọ̀ pé ọlọ́run bá yín ya'lamu ma fi sama gbogbo tí ń bẹ ń sánmà ó ní mà nípa gbogbo ẹ̀ wàlà àrùdọ̀ gbogbo tí ń bẹ lérí ilẹ̀ ó ní mà nípa gbogbo ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi pàdé abdullahi bin abbas anabi ni ìwọ abdullahi wa alam lọlẹ́ ma annali ummata ipe gbogbo àgbáńlá ayé pátá láwùjọ tá máa tí wọ́n bá kó jọ ala an yanfa'uka bi shay ipa àwọn fẹ́ ṣe ọ́ lóore kan lam yanfa'uka anabi ni wọn ò lè ṣe ọ́ lóore wọn ò lè fún ọ lóore yẹn illa bi shay'in qad kataba Allahu laka oore tọ́lọ̀ ti kọ́ mọ́ náà ni wọ́n fún ọ wa in ijtama'u ala an yadurruka tí wọ́n bá dẹ̀ kójọ wọn ò lè ra burú kankan fi ṣe ọ àfàburú tọ́lọ̀ ti kọ́ lẹ̀ tẹ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ ṣe bí wọn ò fi ṣe náà aburú wọn ṣẹlẹ̀ qad kataba Allahu alayka aburú tọ́lọ̀ ti kọ́ mọ́ ní ọ̀ṣẹ̀lẹ̀ tọ́lọ̀ wọn bá kọ́ wọn ò lè ra burú fi ṣe rúfẹ́ àtẹlẹ àkìláàmù káláàmù tá a fi kọ̀wé kádàrá yín ànábì ni wọ́n ti gbé e sókè pẹ́ẹ̀nì tí wọ́n fi ń kọ kádàrá wọ́n ti gbé e sókè ọ̀sẹ́ nìkan tí ó tún dá padà mọ́ wọ́jọ́ fọ́tẹ̀ sọ́hùf ìwé kádàrá gan tí wọ́n kọ kádàrá yín sí ó ti gbẹ ọ̀sẹ́ nìkan tí wọ́n pààrẹ̀ kí là ń gbọ́ yín lábẹ́ àdéhùn òun náà ni pé gbogbo dáadáa rẹ tí ń bá ń bọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀dá kan ò ní dá dúró gbogbo tọ́lọ́run bá sì ní ó ṣẹlẹ̀ sí ọ láburú kò sẹ́ni kankan tó lè dá a dúró tó fi ní í ṣẹlẹ̀ nítọ́lọ́run bá sì ní kò ní í ṣẹlẹ̀ sí ọ láburú kí gbogbo ayé làwọn fẹ́ ṣe é ọlọ́run ọba òní jọ ṣẹlẹ̀ sọ nítorí pé àkọọ́lẹ̀ òní máa ń ṣiṣẹ́ kì í ṣe tẹ́dá bá fẹ́ wọ́n wá ní wọ́n ti gbé kálàmù kó lérí àkọọ́lẹ̀ ìtumọ̀ ẹni pé kò wọn á ní ayé ò lè pa kádàrá dà owó aago ni wọ́n lè fà sẹ́yìn má sọ̀sọ́ kó sọ mọ́ ibi kádàrá wà àwọn màláìka ò lè débẹ̀ mata yòfòrèwòka farahan kí ni wọ́n ń dùn ọ́nú tó wá ń yàyọ̀ pàrà tó ń sẹ́lọ̀ lérí ìkẹ́ ọlọ́ tó jẹ́ pé ọ̀ọ́mọ kádàrá tó tún kù lẹ́yìn èyí tó ń lò lọ́wọ́ yìí kí ni wọ́n ń bọ̀ wọ́n nú jẹ́ tó wá pé ọwọ́ abanújẹ́ débi pé ọgbà pọ́lọ́ wọn bá lè tún ọ̀rọ̀ rẹ̀ sí ma ọ̀fẹ́ parẹ́ ọ̀fẹ́ kósómi ọ̀fẹ́ gbé nǹkan jẹ́ ẹni bá parí ọ wọ̀ náà lọ́rùn ni kò sí tó lọ́rùn lè tún ṣe kádàrá wa ọ̀dọ̀ ọlọ́run nìkan ló wà ọlọ́run nìkan ló máa tọkọ mọ́ wa àwa bẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kọ́mọ́sà ìsànù wa kádàrá dáadáa ni kọ́lọ̀ mọ́sà kọ́mẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wá jẹ́ àlè ṣe dáadáa tá a fèrè kádàrá dáadáa a tún máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ pẹ̀lú ìyọ̀ǹda títí ọlọ́run ọba lérí ọ̀rọ̀ kádàrá wasalaamualeykum wa rahmatulah wa barakatu.